mo fẹ́ kó mọ ohun tí mò ń rò nípa ẹ̀ fetí sílẹ̀ kó gbọ́ ìwé tí mo kà fún ọ. kì í ṣe pé ìwọ̀n rẹ yẹrè àmọ́ tọ̀ kì í yàtọ̀ láàrin ẹyẹ kì í ṣe pé ìwọ̀n rẹ jèrè ṣùgbọ́n lèmi ló sunwọ̀n lẹ́jọ́ nìyí tó fà ìṣènìyàn tó dàrán bora nínú oko kì í ṣe pé mo rí tẹ̀tẹ̀ rí tẹ̀tẹ̀ òpòpó ló fàwọn wù mí ó fi tútù mi ní jọ̀jọ̀ tayọ gbogbo ẹgbẹ́ rẹ̀ ní àlùfà owó mi ojú tó rí gún tó lérò tí ò tí ì rí gbẹ̀lẹ̀dẹ́ ojú náà tí ì rí nǹkan kan kì í ṣe pé mo rò lè darí ọjọ́ tí mo rí lọ láfèrè èyí tó gbà pé iṣẹ́ ọlọ́run lópin. ẹ wà ní nípógún ẹ wà ní nípọ́gbọ̀n ẹ wà ní níyàtọ̀ fúnra wọn àtọwọ́dá kó yàtọ̀ sábùdá àmútọ̀run wá yàtọ̀ síta fi pípara àní lọ́lá lẹ́wà ó yàtọ̀ lọ́lá lẹ́wà ó yọ gedegbe. ka dúdú ka tún máa dán ká bùrìn bùrìn ká dá gọ̀jọ gọ̀jọ ojú bíi táńgẹ́lì àbìtàn bí ìtàn afárá oyin bó o dáa tó lọ́lá ìwà rẹ̀ ò tó ti lọ́lá bó o níwà tó pọ̀ ọgbọ́n rẹ̀ ò jinlẹ̀ tó tọ̀rẹ́ ẹ̀ mi ni èyí ẹnu rẹ̀ bí ọ̀kínkín. abímbí adé ọlọ́gbọ́n fẹwàkẹwà ó wá fi gbogbo ara àwọn ni títí lọ́gbọ́n títí lùwà títí lọ́lá ǹjẹ́ kí ló ti jẹ́ tí mo léni tó ń fọwọ́ di tí tí mo ń lùlù tó ń lùlẹ̀ ń gbẹ ṣíwọ́lé tí orin mi dùn ìlù mi dùn ọkùnkùn ṣe é jó labalábá bà lódòdó òdòdó ń bínú èwo lè ní kí labalábá ó tún ṣe ìwọ ló nílé tí mo fẹ́ gbé ìwọ ló ní ilẹ̀kùn tí mo ń kàn sílẹ̀kùn fún mi mo fẹ́ wọlé. Mm-hmm ọ̀rọ̀ kọ̀ọ̀kan ò yé mi nínú ewì náà kí ló ń jẹ́ nìní.